nítorí ìran tó bani lẹ́rù tí wòlíì yìí rí sí tóyìn abrahamu àwọn olólùfẹ́ ẹ̀ mà ti wọlé àdúrà o inú ìbínú burúkú ni àwọn olólùfẹ́ òṣèré ilẹ̀ wa tí ọkọ rẹ̀ náà jẹ́ òṣèré nì tóyìn abraham tí gbogbo èèyàn mọ̀ sí ìyá eré wà báyìí o bẹ́ẹ̀ ni wọ́n sì tún wọlé àdúrà tí wọ́n ń gbàdúrà ní kíkankíkan pé gbogbo ìran tí wòlíì yìí rí nípa òṣèré náà àti ìdílé rẹ̀ kò ní wá sí ìmúṣẹ ọkùnrin kan tí wọ́n ń porúkọ rẹ̀ ní wòlíì mú ìwà àkọ́gun ló sọ ìran kan nípa òṣèré ọ̀hún lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí ìran náà kò dùn mọ́ àwọn olólùfẹ́ Tóyìn nínú rárá o àdúrà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe tí wọ́n sì ń tàka òsì dànù pé ìran náà kò ní jẹ́ ti ìyá ire àti ọkọ rẹ̀ lágbára Ọlọ́run ohun tí àwọn kan nínú wọn ń sọ ni pé ńṣe ló yẹ kí wòlíì yẹn pe obìnrin náà sí kọ̀rọ̀ kó sì ṣàlàyé ohun tó rí fún un dípò tó fi gbé e sórí afẹ́fẹ́ fún gbogbo ayé láti rí kí ni wòlíì ọ̀hún sọ gan ó ní ìjì ńlá kan fẹ́ ja ìgbéyàwó òṣèré yìí tí kò bá sì gbàdúrà dáadáa tó bá fẹ́ ṣẹlẹ̀ kò ní rí ẹni tó máa fọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni ìgbéyàwó náà lè má ní àtúnṣe mọ́ tó bá túká àfi tó bá gbàdúrà dáadáa wòlíì mú ìwá ni òun rí Tóyìn nílẹ̀ kò sí irun lórí rẹ̀ wọ́n ti fa irun orí rẹ̀ lọ tó sì jókòó nílẹ̀ tó ń sunkún ó ní òun rí àwọn èèyàn tó yẹ kí wọ́n rẹ̀ lẹ́kún tí wọ́n sì rìn kọjá tí wọn kò sì rẹ́ lẹ́kún ó ní ẹ̀mí ọlọ́run sọ fóun pé tí kò bá gbàdúrà dáadáa ìjì ńlá yóò ja ìgbéyàwó rẹ̀ ó fi kún un pé ọlọ́run túmọ̀ ìran náà fóun pé irun orí obìnrin náà túmọ̀ sí adé orí rẹ̀ tí í ṣe ọkọ rẹ̀ tó sì sì dànù ó ní kí àwọn tọkọtaya yìí jókòó kí wọ́n gba àdúrà kí wọ́n sì pe ẹbí wọn méjì àbí mẹ́ta kí wọ́n jọjọ jókòó pọ̀ láti yanjú wàhálà tó wà láàrin wọn ó ní tí wọ́n bá dágunlá sí ọ̀rọ̀ ọ̀hún tí ìran yìí bá fi ṣẹ ọ̀rọ̀ náà kò ní ní àtúnṣe mọ́ o ìgbéyàwó náà máa túká ni wòlíì yìí ní bí òun ṣe sọ nípa òṣèré kan nìyẹn tí kò kọbi ara sí àsọtẹ́lẹ̀ tóun sọ lórí ọ̀rọ̀ rẹ̀ tó sì jẹ́ pé kò sí ọ̀rọ̀ tí àwọn kan kò sọ sí òun tán kó tó di pé àsọtẹ́lẹ̀ náà wá sí ìmúṣẹ wòlíì tó ní òun ti kọjá ẹni tó máa sọ àsọtẹ́lẹ̀ nítorí ohun tóun máa jẹ yìí wá kìlọ̀ fún tọkọtaya ìyẹn Kọ́lá Ajéyẹmí kó rọra ṣe bẹ́ẹ̀ ló ní kí Tóyìn náà lọ ní sùúrù dáadáa láti ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí tó ti sọ ìran náà táwọn èèyàn sì ti ń gbé kiri ni àwọn olólùfẹ́ Tóyìn ti ń bínú sí ìránṣẹ́ Ọlọ́run yìí o wọ́n ní ìran èké lórí sí òṣèré tí wọ́n fẹ́ràn dáadáa yìí bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà ti wọlé àdúrà tí wọ́n sì ń gba àdúrà gidigidi pé mèmè kan kò ní mi ìgbéyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni ìjì burúkú kò ní fẹ́ lù wọ́n òun àti ọkọ rẹ̀ ni wọ́n máa jọjọ lo ara wọn gbódọjọ́ alẹ́ pẹ́pẹ́pẹ́ ṣùgbọ́n àwọn míín náà sọ pé kí tóyìn àti ọkọ rẹ̀ má dágun lára o lórí ọ̀rọ̀ wòlíì àkọgun wọ́n ní kí ó gbàdúrà bó bá ṣeé ṣe kí wọ́n tọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run lọ kí wọ́n gbàdúrà fún wọn